akínyìn kàbọ̀ padà lẹ́ẹ̀kan sí àsìdúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń bá wa wò ó ti ẹ̀sìn tẹ̀ le wa lórí ètò yìí náà la pè ní atótó àrèrè o. kò àti fún àwọn ọbẹ̀ ẹja bẹ̀rẹ̀ sí ni máa fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. ó dáa kí n kọ́kọ́ máa tẹ̀ síwájú lápò ọ̀dọ̀ tèmi ní àyín ìròyìn àkọ́kọ́ tèmi ọ̀nà ló ṣe tó ìyàwó láńlọ́ọ̀dù ilẹ̀ yìí obìnrin àkọ́kọ́ eyín ni olúrẹ̀mí tinubu òun ló mọ̀ ti ṣe ń dáni lójú fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wípé ṣé rí àsìkò ìnira lè tí wọ́n dojúkọ yìí ó ní gbogbo rẹ̀ náà ni yóò padà wá dohun àfihàn ìtẹ́gùn fi sọ láìpẹ́ láì jìnnà arábìnrin ọ̀hún ló fi ọ̀rọ̀ yìí léde lásìkò tí ń ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ìyàwó gómìnà tí ń bẹ lólẹ̀-èdè nàìjíríà nílé ààrẹ lè tó fi kalẹ̀ sílùú àbújá lánàá tí ń ṣe ọjọ́ ajé ó ti wá tẹ̀ wájú nú ọ̀rọ̀ rẹ̀ ó ní lọ́dún 2024 twenty four tá a gbé wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mèremère tó jẹ́ nǹkan ọ̀tun àti ìgbéga náà fọwọ́ sínú o ó ní ẹ wá gbọ́ nínú ọdún yìí àlàáfíà ń bẹ ń bẹ ìtẹ̀síwájú ń bẹ ìṣeré náà sì ń àti ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n pè ní àṣeyọrí òun ìdàgbàsókè ó ní ìdí abá ni pé gbogbo nǹkan wọ̀nyí náà ni yóò padà wà jẹ́ àǹfààní fún ó ní bí nǹkan ò bá bàjẹ́ kó lè ní àtúnṣe ó ní láìpẹ́ láì jìnnà ìṣèjọba ọkọ tòun ààrẹ Bọ́lá Tinubu yóò mọ̀ wọ́n ojútùú sí gbogbo àwọn ìdìnnira àti ọ̀pọ̀lọpọ̀ àwọn pàǹpọ̀nà yẹn tí àwọn ọmọ ilẹ̀ yìí tí wọ́n ń dojúkọ oníṣẹ́ ẹ̀rẹ́ tí àjẹ̀ǹdá rẹ̀ tó túmọ̀ sí pé àfojúsùn àti àgbékalẹ̀ nǹkan tí ó mọ̀ sí òun náà ló pè ní mímú àtọ̀yìn ìrètí ọ̀tun tá a mọ̀ sí renew hope oníṣìjọba ààrẹ Bọ́lá Tinubu kò lè gbàgbé àwọn ọ̀rọ̀ tó ti sọ ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí náà làwọn ó sì máa ṣe o gẹ́gẹ́ bí ẹni tí ń tukọ̀ síjọba lólẹ̀‐èdè nàìjíríà arábìnrin yìí ó sọ ọ́ ó ní ṣe rí ètò àtìlẹ́yìn fún ti àwọn obìnrin tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àgbẹ̀ léyìí tí wọ́n gbé kalẹ̀ lábẹ́ ètò àfojúsùn àti àgbékalẹ̀ ètò ààrẹ bọ́lá tinubu ọ̀hún ó ní náà ló jẹ́ pé àwọn ìpínlẹ̀ bíi márùn ọ̀tọ̀ọ̀tọ̀ tàǹbẹ̀lẹ́kùn gúúsù ìlà oòrùn ilẹ̀ yìí tí wọ́n ti jẹ mùlá rẹ̀ ó ní àwọn àgbẹ̀ kọ̀ọ̀kan náà ní àmọ́ fún ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred thousand naira ó ní eléyìí tí ó mọ̀ wọ ìpínlẹ̀ kọ̀ọ̀kan mọ̀ lọ bíi ten ten million naira ó ní sẹ́ wàá mọ̀ iye ìpínlẹ̀ táwọn ọmọ fún ni ó ní àwọn nǹkan yìí fún ìdàgbàsókè ètò ọ̀gbìn ni kí nǹkan kó bá lè rọgbọ dáadáa gbogbo ìnira tẹ́ ń dojúkọ yóò dohun àfẹ́yìn tẹ́gun fi sọ láìpẹ́ ẹ lọ fọkàn balẹ̀. bí ó tilẹ̀ jẹ́ wípé ibi tó parí ìròyìn ọ̀hún sí gangan ilé ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ wípé ó máa ń jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọ́n ní bí ìgbà pé ẹ lọ fọkàn balẹ̀ yìí ní kọ́kàn aráàlú sókè torí hmm. pé ọ̀tọ̀ ni tí à ń gbọ́ wọn lọ́tọ̀ ni tí ń ṣẹlẹ̀ o hmm. ìwé ìròyìn Daily Post òun ló tún sọ eléyìí jáde o wọ́n ní ìfẹ̀hónúhàn ó ti lálẹ́ wò ní ìpínlẹ̀ Niger báyìí látàrí bí àwọn èèyàn ti sọ pé ọ̀wọ́n gógó gbogbo nǹkan ó ti ń pọ̀ lápọ̀jù ṣé bí Yorùbá bọ̀ wọ́n ní kinní kan sún ìyẹn alágànná sún sún sún wọ́n ní tó bá sún kan ara ògiri tí ò bá sọ́nà àbáyọ mọ́ yóò padà sún kan yóò padà kọjú ìjà síyàn ni o èyí gangan lọ̀rọ̀ táwọn èèyàn ń sọ wípé láti bíi oṣù bíi méje èyí ó tó lé díẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti wà lórí àlééfà títí ń sọ gbogbo ìgbà pé ṣe rí lórí ti bí ẹ lọ fọkàn balẹ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé kàkà kíwé àgbọn ó dẹ̀ ń le kókókó sí ni o ìfẹ̀hónúhàn ló ti wáyé ní ìpínlẹ̀ Niger báyìí àwọn ọ̀dọ́ àwọn abilékọ àtàwọn míì ni wọ́n bọ́ ta kódà ẹlòmíì tó jẹ́ wípé ó jẹ́ baálé ilé ló sọ wípé kí ni tóun fẹ́ jókòó kanú ilé gan gbogbo wọn bá bọ́ sí ìgboro ní ìbámu àti lè sọ wípé ìnílù kò dùn gbé fáwọn ọmọ o wọn lórílẹ̀‐èdè nàìjíríà náà kò sá kúrò nàìjíríà iná sì ni èyí tá a ti ń gbé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn ní ṣùgbọ́n kí wàá ló dé tó dorí tinubu tí gbogbo ẹ̀ wá fẹ́ le kókókókókókókó aráyé tó jẹ́ pé aráyé ló dìbò fún ọ ṣùgbọ́n tó wá dórí àlééfà tó jẹ́ pé ọ̀rí nǹkan tó dáa ṣe sọ́dọ̀ àwọn aráàlú wọn lọ́wọ́ epo wọn owó orú owó iyọ̀ gbogbo nǹkan pátápátá wọn ní pé kò rọrùn fún àwọn ọmọ o kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ wípé ó ti dáa fún rí ṣùgbọ́n láyé ti Tinubu yìí wọn ní gbogbo nǹkan iná ti ta ẹlòmíín ló ń ti ta lé jẹun o gbèsè ò jẹ́ kẹlòmíín ò gbádùn owó iléèwé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olúwa ṣeun hmm. ẹlòmíín ní tó ń bá lọ sọ́jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun ra àwọn nǹkan tó ń fresh ni o bíi kára fresh vegetable ìyẹn bí àwọn ẹ̀fọ́ kára ẹja tó dáa ẹran tó nítumọ̀ ìrẹsì kábọ̀rẹsì jẹ àtàwọn nǹkan míì wọ́n ní ṣùgbọ́n ní ìsìn wọ́n ní kódà ìgbà tí kinní ọ̀hún ó sì ẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní táwọn ń béèrè ni bíi káwọn ọmọ ra ẹ̀ṣà ata ẹ̀ṣà tòmẹ́tò ẹ̀ṣà àlùbọ́sà wọ́n ní ṣùgbọ́n lórílẹ̀‐èdè nàìjíríà ní ìsìn àwọn èèyàn ti lọ ń béèrè fún ẹ̀ṣà arúgbó ẹ̀ṣà ayọ̀ ẹ̀ṣà aṣọ wọ́n ní ẹ̀ṣà àwọn nǹkan míì náà kódà ẹlòmíì yóò fẹ́ romi báyìí ó ní ẹjọ́ sẹ́ẹ̀ ní ẹ̀ṣà table water láti lè jẹ́ pé gbogbo nǹkan ti wọ́n lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní gbogbo èyí ló wá fà á táwọn èèyàn fi bọ́ sí ìgboro ní gbogbo ojú ọ̀nà mìíràn ńṣe ni wọ́n dí gbogbo ẹ̀ pa pé alẹ́ nìkan kan ò ní kọjá wọ́n ní kódà àwọn arìnrìn àjò tó ń bọ̀ láti apá gúúsù orílẹ̀‐èdè nàìjíríà bí ìpínlẹ̀ èkó ìbàdàn àtàwọn ibòmíì ni wọ́n rọ́nà kọjá ní ìpínlẹ̀ niger báyìí wọ́n sì ni wọ́n ń fi ẹ̀hónú wọn lọ́wọ́ tí inú wọn ò dùn sí gbogbo nǹkan bó ṣe wọ́n gógó ìwé ìròyìn Daily Trust ló gbélé ìjáde. bí wọ́n ṣe ń bọ̀ láti ìpínlẹ̀ Niger òun lèmi náà tí mo gbéra kúrò nílùú Àbújá tí mo gba ìlú ìpínlẹ̀ Kogi lọ o kọjá lọ sílùú ló kọjá fún tààrọ̀ tòní nínú ti fẹ́ ka ìròyìn yìí ti ìṣẹ̀lẹ̀ ètò ọrọ̀ ajé tí ń dojúkọ Nàìjíríà pé àwọn oníbàárà léyìí tó kọ jẹ́ bẹ́gáàsì nílùú lọ́kọ́jà ti solúlù ìpínlẹ̀ Kogi òun ni wọ́n mọ̀ ti fi gbé ta àwọn fi ẹ̀dọ́ ọkàn tiwọn lórí ìkùnà láti rí ìrànwọ́ gbà lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn tí wọ́n jẹ́ aráàlú tó jẹ́ pé wọ́n rí jájẹ wọ́n láwọn èèyàn tí ẹ̀ ṣe wọ́n mọ́ o kò sí assistance láti ọ̀dọ̀ ẹnì kankan àwọn èèyàn tí wọ́n jẹ́ oníbàárà wọn ni wọ́n ti wá ṣe àpèjúwe ìgbé ayé ìnira lé tí wọ́n ń gbé lásìkò yìí gẹ́gẹ́ bí nǹkan tó burú jáì o tí sì ń gbomijé lójú ẹni lásìkò tí ń tàkúrọ̀sọ pẹ̀lú àwọn oníròyìn nínú gbajúgbajà ọjà kan lè tó jẹ́ ti ìlú mọ̀kánù ló kọjá ibẹ̀ ni ọ̀kan lára àwọn ìmbára ọ̀hún tó kọ tiẹ̀ ń jẹ́ Malam Abubakar Ali ó fi ẹ̀dùn ọkàn tiẹ̀ hàn ó ní òun àti àwọn akẹgbẹ́ tòun náà ló jẹ́ wípé wọn àti ẹ̀wà àti fi jẹun mọ́ ó ní kódà owó tí gan kò tó jẹ nǹkan kan mọ́ ó ní sì bí èèyàn tó bá tiẹ̀ lówó gan ní tiẹ̀ máa ń fún ni ó ní sẹ́ni tó yẹ pé tó bá ní bíi múrí márùn tẹ́lẹ̀ yóò sì yọ̀ǹda bẹ́tà àbí múrí kan fẹ́ẹ̀yàn ó ní sẹ́ni tí ò bá wá ní ten naira lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ni ó mọ fẹ́ẹ̀yàn five naira ni ó ní tí ò sì yẹ kó rí ní ẹ wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn bá ti rí kó jọ àwọn ò fi oúnjẹ àmọ́ tẹ́ ẹ bá kó débì kan pé ẹ fún mi kò tó wọn jẹ ṣe é mọ̀ pé ọ̀pọ̀ wọn a máa dán ọmọ kalẹ̀ bí èkó ẹ̀dá ni náà bá ní ẹ̀dá kun báwọn bá ṣe bímọ lọ́rẹ́rẹ́rẹ́ náà kọ́ mélòó ni wọ́n fẹ́ jẹ wọn lásìkò yìí nǹkan ti wá le jọjọ báyìí o débi wípé àwọn gun ò tiẹ̀ rí nǹkan kan jẹ mọ́ wọ́n kó sì rí wípé gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú ìṣòro tí ń bẹ lápẹ́ ẹ̀ta ẹ̀ka ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí náà ni wọ́n wá ojútùú sí o láìpẹ́ láì jìnnà kódà ẹni míì tó náà tún jẹ́ tó jẹ́ Mohammed Adamu ó tọ́ka sí i ó ní bí ọ̀pọ̀ ọdún sẹ́yìn ó ní náà ló jẹ́ pé òun tiẹ̀ ti ń kojú báyìí o láti rí i pé tọra lọ́wọ́ àwọn èèyàn ó ní ìdí abá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí wọn àti ẹ̀fúnni ní nǹkan mọ́ ó ní ṣé ẹ mọ̀ pé àwọn èèyàn tẹ́lẹ̀ tán bá gbàdúrà fún ìyá àbá ń gbàdúrà kan nulẹ̀ wọn pé kán lọ rèé sí sàárà débi pé wọ́n lo ẹ̀wà àbí àwọn nǹkan kan wọ́n fi ṣàkà tàbí mẹ́mẹ́tán gbé fún àwọn ìmbára wọn lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ẹ̀wà gan ò sẹ́rà nù ọjà mọ́ débi pé yóò tẹ̀ fi ṣe àkàrà tàbí mẹ́mẹ́ tí ó fún àwọn oníbàárà wọ́n ní nǹkan ò o àwọn gòòrí jẹ tẹ wá rí mi ní méjì tọrọ kọ́bọ̀ táwọn bá tún wá rí gbà kò tó ra nǹkan kan nínú ọjà mọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ ní bẹ́ńbẹ́ àwọn àkàndá ẹ̀dá wọ́n sọ̀rọ̀ àwọn ń bára àwọn náà sọ̀rọ̀ ẹ lọ rèé kà á nínú wéròyìn the punch fún tààrọ̀ tòní. ìròyìn míì ní eléyìí láti inú wéròyìn Vanguard náà sì ni o wọ́n ní pé okùn kì í gùn títí kó mọ́ níbi tó ti ń fà á bọ̀ ẹkún òun náà ló sì lè fa ìkún o ṣe rí wàhálà ìṣẹ́ tí ń bá orílẹ̀-èdè nàìjíríà fínra ló fa ìlera ìlera àti nǹkan kan tó lóyìnbó ń pè ní depression yẹn àròkàn tí fẹ́ kún àsùnwọ̀dá sí ọkà àwọn èèyàn nínú ìwé ìròyìn Vanguard onílé tiwa o kódà wọ́n ní lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ló ti ń pokùn so tẹ́lòmíín sì ń para rẹ̀ pé ẹ̀kún ya ju ẹ̀sìn lọ látàrí bí ẹgbẹ́ àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ tó ń mójútó àwọn tó ní ìpèníjà ọpọlọ ìyẹn psychiatrics ìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà ẹgbẹ́ àwọn ènìyàn ọ̀hún náà fi léde wípé púpọ̀ nínú àwọn tó ń wá sọ́dọ̀ wọn fún ìtọ́jú yìí kàn sí wípé wàhálà tàbí pé ogun ayé òun tọ̀run ìlọ́kọ̀sàdédé ṣe wọ́n ṣùgbọ́n àròkàn á jẹ àámu á gbọ́n bùkátà àti wàhálà míì tó ṣubú tẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìlọ́fàá tí ọpọlọ wọn fi dàrú o ààrẹ ẹgbẹ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Táíwò Òbíndò òun ló fi ọ̀rọ̀ náà léde nígbà tó ń fi ọ̀rọ̀ léde bí nípa ti àjọ ètò ìdánilẹ́kọ̀ọ́ tí ẹgbẹ́ wọn ṣe ní àná níbẹ̀ ló ti sọ̀rọ̀ wípé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ó ti pè fún kí wọ́n tètè wá nǹkan ṣe sí i nítorí pé ìrònú àròjù ebi àìní àti òṣì tó báwọn ènìyàn ó ti ń fà á tí ọpọlọ wọn ti ń dàrú lórílẹ̀-èdè Nàìjíríà ó ní dandan ni kí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà kó tètè gbé ìgbésẹ̀ òní pàjáwìrì fún níṣẹ́ mọ̀ páwọn ìjọba yìí owó ń bẹ lọ́wọ́ wọn àwọn ń rówó ná kò jẹ́ kí wọ́n mọ̀ wípé ìyà àti ebi ń paráàlú ó ní ṣùgbọ́n àwọn táwọn ń tọ́jú aráàlú èyí tó ní ìpèníjà ọpọlọ púpọ̀ nínú wọn tán bá tọ́jú tọ́jú tọ́jú tọ́jú wọn tára wọn bá ti ń bọ̀ pò tán ti lè mọ ronú ibi tí nǹkan dé tán tún ti rí i pé yéè orílẹ̀ nàìjíríà náà náà tún lajú sí kíní ọ̀hún ó tún wáá fẹ́ bàjẹ́ ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ látàrí bí wọ́n ti mọ̀ pé orílẹ̀-èdè nàìjíríà ètò ọrọ̀ ajé ibẹ̀ ọ̀dà àròkàn tí fẹ́ kún àsun ọ̀dà yìí ó sì ti ya ọ̀pọ̀lọpọ̀ ní wèrè tó jẹ́ kí ẹkún ọpọlọ wọn kọ́ mọ̀ ṣiṣẹ́kíṣẹ́ inú ìwé ìròyìn Vanguard ilẹ̀ tìrẹ́lẹ̀ yìí. wọ́n pé ọba adẹ́dà ṣẹ̀dá nìkan ní ń ṣàánú ẹ̀dá kọ́lọ́ Ẹlẹ́dùà kó fi wá kalẹ̀ lásìkò tá a gbé wàyí o àdúrà tó jáde rè látẹnu àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ Jigawa ẹjẹ́ àjọ kọjá lọ sínú ìwé ìròyìn The Punch fún tàárọ̀ tòní níbi tí àpapọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC àti ẹgbẹ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ TUC nípínlẹ̀ Jigawa tí wọ́n ti gbé kọ owó kan léyìí tí ìjọba lòun mọ̀ fún wọn gẹ́gẹ́ bí owó bántẹ́sẹ̀ paliétíìfù lẹ́yìn ìgbà tí wọ́n yọ owó ìrànwọ́ kúrò lórí epo bẹntiró mélòó lówó náà wọ́n ní àpapọ̀ owó ọ̀njẹ́ ẹgbẹ̀rún mẹ́wàá náírà tí wọ́n mọ̀ fún àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan thirteen thousand naira wọ́n ní àpapọ̀ àwọn ẹgbẹ́ náà ni wọ́n tako owó yìí níbi ìpàdé àwọn oníròyìn kan lè tán gbé kalẹ̀ níbi tó ti gbé sọ wípé àwọn ò lè gbà o nítorí ọ̀pọ̀lọpọ̀ dojúkọ tí àwọn dojúkọ lẹ̀ Nàìjíríà hmm. lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí níbi ìpàdé tí wọ́n gbé kalẹ̀ nílùú Dùsì tí ń sọ lólu ìpínlẹ̀ Jìgáwá ibẹ̀ ni a tún ti yọ̀ǹda àtẹ̀jáde kan fún àwọn oníròyìn léyìí tó di bíbuwọ́lù látọwọ́ àwọn alága ẹgbẹ́ méjèèjì àti àwọn akọ̀wé ẹgbẹ́ ọ̀wọ́n wọ́n sì yọ̀ǹda rẹ̀ wọ́n wá kéde rẹ̀ wípé ìjọba ti kùnà láti mú àdéhùn ṣẹ láàrin àwọn òṣìṣẹ́ àti ìjọba wọn nígbà táwọn iṣẹ́ bárakú ẹ wá wò pé ìnira pọ̀jù fún àwọn ẹ wá ní ten thousand naira ìlẹ́mọ̀ <laughs> fún iṣẹ́ kan wọ́n ní ẹ dákun ẹ má jẹ́ àti ẹ̀ lọ síbi àgbọn ẹja tàbí ọ̀rọ̀ ẹran ẹ kọjá lọ sínú ọjà náà ṣé ẹ mọ tí wọ́n pè ní lébọ̀ǹtì tó túmọ̀ sí pé wàrà ayé kì í pè ní wàrà mọ́ o lébọ̀ǹtì ni wọ́n ń pè é bẹ́ẹ̀ bá ti kó sínú ọbẹ̀ yóò wà léfo níbi ìgbà kẹ́kọ̀ọ́ nǹkan ń bẹ lórí àtẹ odò ó ní ìdí abá ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí wọ́n bí ọmọ bíi mẹ́fà tí wọ́n bá ti wá renú ọjà tán á rè ń bẹ́ta á ní kó mọ́ bẹ́ẹ̀ àbí ìgbà pé wọ́n á jọ oúnjẹ àsán wọ́n wà gé kéékèèké náà jù fún àwọn ọmọ inú abọ́ pé ìwọ náà fẹ́lẹ́ jọ oúnjẹ alẹ́ kò jẹ́ kódà ò bá tún kù gan lọ́jọ́ kejì gan hàn torí nǹkan jẹ wọn ní ẹ dákun ṣérù ìgbé ayé yìí làwọn ò mọ̀ gbé lọ ni ìjọba wa wo àwọn sòsòsùn wọn ní káwọn gba ten ten thousand naira gẹ́gẹ́ bí owó palétíìfù wọn ní ẹ padà ta ní gbarú rẹ̀ tiwa ni pé ká ẹ kí ìyípadà kò dé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro tá à ń dojúkọ yìí kí àtúnṣe kó bá lè dé bá orílẹ̀-èdè nàìjíríà wọn lórílẹ̀-èdè nàìjíríà inú pákáleke òun fùrùjẹgẹ ní bẹ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí o wọn ní bí àwọn bá dénú ọjà kí ni tẹ́ ẹ lè fi ten thousand naira rà wọn ní kò sí ẹ lọ rèé náwó ráìsì wọn lẹ́ẹ̀ lè fi rà á wọn ní bákan náà ńkọ́ bẹ́ẹ̀ bára ko bí òwú ẹ̀wà bíi mẹ́ta wọn ní yòókù àlùbọ́sà kékeré lẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn aráàlú kan lè bomi ayọ̀ àti omi ẹ̀rín ayọ̀ kan lè bù sẹ́nu níkẹyìn láìpẹ́ láì jìnnà kì í ṣe pé ẹ mọ̀ ní ká mọ̀ fọkàn balẹ̀ ibo là ń fọkàn balẹ̀ lọ àyàwó agan tán ọ̀rọ̀ pọ̀ dáadáa ẹ lọ rèé kà á <laughs> Daily Trust fún tàárọ̀ tòní. kí pe wàrà. lébọ̀ǹtì. <laughs> Hmm. àwọn èèyàn kan ò pé ní wàrà mọ́. kí ni wọ́n ń pè báyìí. ọmọ kí ọ̀rọ̀ wàrà ti di òkúta táwọn ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ hmm. ó di pàtàkì gan lé. bẹ́ẹ̀ni alága náà ń pè alága ni à ń pè é tábà tiẹ̀ pé lébọ̀ǹtì náà wọn kì hmm. yóò wà léfò lórí omi kọ̀ǹkọ̀ báyìí ni. Ah, ọlọ́run ìyá ọ̀dà ọláwọ́yá tẹ̀síwájú. it is well ọlọ́run yóò kú ṣàánú fún gbogbo wa. inú ìwé ìròyìn punch òní mo wọ́n náà kan ti bẹ̀rẹ̀ sí ní ra ọkọ̀ agbọ́tamẹ̀ ní ìsìn tó sì jẹ́ pé ń ṣe lówó ń wọlé sápò àwọn tó ń tà á ọ̀rọ̀ yìí ló dàbí ìdùnnú alápatà ìdùnnú pé màálùú sọ ké ìdùnnú ló jẹ́ fún alápatà ọ̀ ẹgbẹ́ àwọn tí ó ń ta ọkọ̀ lórílẹ̀ nàìjíríà àwọn kan láàrin wọn wọ́n ní pé àwọn ọkọ̀ agbọ́tamẹ̀ tá a mọ̀ sí bulletproof vehicles ó ní ajé rẹ̀ tí ń wọ́gbá wọ́n ní dúró tilẹ̀ jẹ́ pé kì í ṣe gbogbo èèyàn ló ń rí rà àwọn tó jẹ́ wípé wọ́n lówó lọ́wọ́ dáadáa wọ́n sọ̀rọ̀ ń pa àwọn bàbá olóyè o wọ́n náà bàbá olóyè àtẹ̀mí báyìí tà ti ṣeun wọ́n lẹ́gbẹ́ kẹ́jẹ́ bú ìlà wá wà àwa tó jẹ́ pé fútuwájì yẹn tó jẹ́sẹ̀ wa lásán gan bàtà tá à ń lò gan tẹ́gùn bá gùn wọ́n ní ní àṣẹ yù yé nítorí pé bàtà tá à ń wò gan kódà kò gbé ẹ̀gún mi débi pé yóò gbé ọta mi àwọn ènìyàn ọ̀hún iná bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé púpọ̀ nínú àwọn tó lówó lọ lórílẹ̀ ra ọkọ̀ yẹn báyìí báyìí wọ́n sì ní ẹgbẹ̀lẹ́mùkẹ́ owó tó tóbi dáadáa mílíọ̀nù lọ́pọ̀lọpọ̀ mílíọ̀nù náírà òun ni wọ́n fi ń ra ọkọ̀ náà wọ́n ní gbogbo ìwádìí tán wá ṣe ni pé kì í ṣèdédé pé wọ́n ń fi ọkọ̀ náà sakọ ṣùgbọ́n torí nǹkan mi o ju pé ètò ọrọ̀ ajé pàápàá ètò ọrọ̀ ààbò tó bà lókùn tára òrokùn tí ò radìẹ wọ́n ní ìjínigbé tó ti pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n sì wò pé tán bá lo ọkọ̀ tó jẹ́ agbọ́tàmì tó jẹ́ pé tán bá yìnbọn lò ó kò ní lè dúró tàbí kọ́ta ó wọlé wọ́n ní iná fi ń lu eléyìí pé ètò ààbò kò sí mọ́ lórílẹ̀ nàìjíríà ọgbà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan wá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ wọ́n sì fi léde sí orí àwọn ẹ̀rọ àṣekáyé wọ́n ní ààrẹ orílẹ̀ nàìjíríà tinubu see your life outside ìyún ni pé kó o wáyé rẹ lóde àwọn èèyàn ti sọ ìgbàgbọ́ nínú rẹ pé ó lè pèsè ààbò fún ẹ̀mí àti dúkìá mọ́ oníkálukú wa ń wá ètò ààbò fúnra ara rẹ̀ wọ́n ní ojú tì gbà ló jẹ́ fún ààrẹ orílẹ̀-èdè nàìjíríà nítorí pé n tí ò lè ṣe láràlú tí ń wá ṣe fúnra ara wọn o síwájú sí i ni àwọn aráàlú tán fi léde lórí àwọn ìtàkùn ìbánidọ́rẹ̀ẹ́ social media káàkiri wọ́n ní kẹ́ ẹ sì mọ́ gbọ́ o àwọn tó ń ra ọkọ̀ yìí kì í kàn ṣe mẹ̀kọ́nù lásán bíi ti abáyé o wọ́n láwọn olóṣèlú tá a fìbò yàn náà ní nítorí pé owó wa owó òlú tí wọ́n lè fi pètè ètò ààbò fún wa òun náà wọ́n fi ń ra àwọn nǹkan wọ̀nyí wọ́n ní ìbànújẹ́ gbà ló jẹ́ fórílẹ̀-èdè nàìjíríà àti pé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà gangan fúnra ara rẹ̀ ó yẹ kó tijú kó kúrò nínú ẹ kàn ń da ẹ fọkàn balẹ̀ tàbí ká wá máa gbégò ojú ká máa ṣèlérí fáwọn aráàlú wọn lórílẹ̀-èdè nàìjíríà ti kọjá abẹ́hùn iṣẹ́ ni kí bàbá ó ṣe inú ìwé ìròyìn punch ìlélẹ́yìí wà. ó dáa kí n máa kọjá lọ sí àgbọn ètò ààbò tó dẹnu kọlẹ̀ bí ọ̀pẹ tí máa mú nílẹ̀ nàìjíríà ẹjẹ́ lọ sínú ìwé daily trust fún tààrọ̀ tòní wọn pé wọ́n tún ti wọ̀lú o lẹ́yìn ìgbà tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tán ní lọ́kàn pé gbogbo ìsọsẹ́ wọn ló ti dohun àfẹ́yìn fi sọ láláì mọ̀ pé àgbò tó tàdí mẹ́yìn agbára àti oògùn abẹnugọ̀ngàn ló lọ rè mú bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn boko haram bẹ́ẹ̀ o wọ́n ní àwọn Boko Haram ní àmọ̀ tó ti wá gbẹ̀mí lẹ́nu àwọn kan báyìí nínú ìṣẹ̀lẹ̀ àkọlù léè tí wọ́n gbé kalẹ̀ níjọba àbílẹ̀ Dámọ́túrú nípínlẹ̀ Yobe lóru àná àti lọ́jọ́ àbámẹ́ta níbi tí wọ́n ti gbé náà àwọn èèyàn lọ sọ́run àsàǹtẹ tí wọ́n sì bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ ìṣẹ̀lẹ̀ àkọlù ọ̀hún ló kọ́ wáyé lóru ọjọ́ àbámẹ́ta kó tó di pótú ṣẹlẹ̀ lóru mọ́jú òní wọ́n ní ìró ìbọn náà ní dúkẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ tí sì káàkiri o káàkiri àwọn abúlé tó jẹ́ pé ó fẹ́ tó bíi kìlómítà mẹ́tàdínlógún seventeen kìlómítà sílùú Damaturu tí ń ṣe olólù ìpínlẹ̀ ìpínlẹ̀ náà ní báyìí lásìkò tí a ń sọsẹ́ wọ́n gbẹ̀mí lẹ́nu iṣẹ́ ọlọ́pàá kan àwọn aráàlú bíi méjì àti bí wọ́n ṣe dáná sun ààfin ọba alayé orí adé tìlú kukarẹ́tà léè tẹ́ pé ẹ̀ ń bẹ ní agbè pópónà dámọ́túrú sílùú Maiduguri wọ́n sì dáná sun ilé ọ̀hún ó sojú mi kòró kan ti ń bá àwọn akọ̀ròyìn ní gbólóhùn ó mọ̀ sọ̀rọ̀ o ó ní àwọn adàlúrú aṣàkọlù ọ̀hún ń làwọn nígbàgbọ́ pé wọ́n jẹ́ àwọn òkókó Boko Haram látàrí bí wọ́n sì wá bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan jẹ́ lágbègbè ọ̀hún wọ́n da sun wọ́n dáná sunlé wọ́n tún bọ ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ kódà wọ́n tún jí oúnjẹ wọ́n jí ìkó lọ o ọ̀pọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti ń sọ kó tó di pé wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìdìbò tó wáyé lọ́dún 2023 wọ́n ní àwọn ti kókó Boko Haram wọ́n ti kóra wọn kó lẹ̀ Nàìjíríà wọ́n sì mọ́ láláì mọ̀ pé wọ́n lọ rè múra ní o eégún wọn ti wá jáde kó nú aṣẹ òkú báyìí wọ́n tún ti sọsẹ́ o nílùú Dámọ́túrú ẹ lọ rèé kà á nínú ìwé Daily Trust fún tàárọ̀ tòní. lẹ́ka bí gbogbo nǹkan ṣe ń rí lórílẹ̀‐èdè Nàìjíríà náà nìròyìn eléyìí náà wá o ó pé ọ̀rọ̀ náà lọ́mọ tó ń sọ nígboro ayé kò sẹ́ni tí ó kàn hmm. lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo òròyìn tó fẹ́ẹ́ jáde lónìí àìní ètò ọrọ̀ ajé àti ètò ààbò náà lọ́fẹ̀ẹ́ pọ̀ jù ń bẹ́ẹ̀ o eléyìí ò ní wọ́n sọ pé òṣì tó ń bá ènìyàn múlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn iṣẹ́ àti òṣì tó fi máa rí iṣẹ́ ṣe ìlò fà á tí wàhálà ìgbésùmọ̀mí fi pọ̀ bí ká nǹkan lápá òkè ọ̀yà gómìnà Uba Sani ti ìpínlẹ̀ Kaduna òun ló ti sọ wípé okùn kì í gùn títí kó mọ̀ níbi tán ti ń fà á bọ̀ ó ní wàhálà tó ní í ṣe pẹ̀lú àìrí iṣẹ́ ṣe àti àìrí iṣẹ́ lọ́wọ́ iṣẹ́ òun òṣì àti ètò ọrọ̀ ajé tó ṣubú tẹ gbogbo nǹkan ló fà á tí wàhálà fi pọ̀ ìgbésùnmọ̀mí fi pọ̀ lápá òkè ọ̀yà gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Trust bó ṣe gbé e jáde ó ní níṣe ni ìjọba àpapọ̀ ló gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti lè rí i pé ó wójútùú sí gbogbo àwọn wàhálà yìí nítorí pé bí àgbàlagbà bá lọ fọwọ́ lẹ́rán ó ní nǹkan bàjẹ́ kọjá be careful ọ̀rọ̀ yìí ló fi léde ní àná nígbà tó gbàlejò àwọn àgbààgbà tó jẹ̀sẹ́ gbì ní ìpínlẹ̀ Kaduna nígbà tí wọ́n wá kíkú oríire ìjáwé olúborí nílé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà tó sọ wípé òun náà sì lọ jáwé olúborí gẹ́gẹ́ bí gómìnà ó ní lóòótọ́ lòun jáwé olúborí ṣùgbọ́n inú òun ò dùn sí bí gbogbo nǹkan ṣe ń rí lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kí gbogbo àwọn tó ń bá ààrẹ ṣiṣẹ́ lọ sọ òtítọ́ ọ̀rọ̀ fún pé ìlú lé o kò sówó lóde ó ní ọwọ́ tó bá sì dilẹ̀ ó ń lè sùn bẹ́ẹ̀ ń ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ tí ò rí oúnjẹ jẹ ìṣẹ́ àti òṣì àtàwọn wàhálà míì ló fà á o tó fi dẹ̀ pé lápá òkè ọ̀yà àtàwọn lábo ibòmíì lórílẹ̀‐èdè nàìjíríà ìgbésùmọ̀mí ó tọ́rẹ́ ni tẹ́bi ń pa tí ó sì lówó lọ tán bá gbébọn lé e lọ́wọ́ ó ní yóò digunjalè tàbí kó ṣiṣẹ́ ibi ìwé ìròyìn Daily Trust òun ló gbélé ìjáde ó dáa kẹ́mi náà kí n sáré yẹ eléyìí náà kalẹ̀ níròyìn fún tàárọ̀ tòní kó tó di pé a máa lọ sí apá òdì kejì lọ́hùn ní ìpínlẹ̀ Èkìtì ló ti wáyé o lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ètò ààbò lè ti kángun sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wọ́n pé mọ̀lẹ́bí àwọn akẹ́kọ̀ọ́ ògo wẹrẹ lè tí wọ́n jí gbé lọ àti àwọn olùkọ́ níléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Apostolic Faith Group of School tí ń bẹ nílùú Èmùrè Èkìtì ní wọ́n mọ̀ ti yọ̀ǹda òmìnira fún àmọ́ àwọn mọ̀lẹ́bí ọ̀hún ti wá pàbíyèbìdú àlàyé ọ̀rọ̀ lórí ohun tí àwọn ajínigbé ti ń gbà lọ́wọ́ tiwọn ẹjá jọ kọjá lọ sínú ìwé ìròyìn Trust fún tàárọ̀ yìí wọ́n ní àwọn ajínigbé ọ̀hún gẹ́gẹ́ bíi ti àwọn mọ̀lẹ́bí náà ti ń sọ ní wípé wọ́n gba oògùn tí máa ń mú ara lè pinpin iṣẹ́ ti mọ̀ oògùn tramadol bẹ́ẹ̀ ni wọ́n tún gba ọ̀bítíbitì owó tí àpapọ̀ rẹ̀ jẹ́ mílíọ̀nù mẹ́ẹ̀ẹ́dógún náírà fifteen million naira lọ́wọ́ àwọn wọ́n ní kódà kò gbẹ̀yìn o wọ́n tún gba nǹkan tí wọ́n pè ní fried rice tó túmọ̀ sí pé àwọn ajínigbé náà wọ́n ti ń jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mèdèmèdè wọ́n ti ń jẹ nínú gbókìje léè tí wọ́n fara sí sí o gẹ́gẹ́ bí ìròyìn ti wé àwọn agbébọn pa àwọn lọ́jọ́ ajé ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n mọ̀ sí àkọlù sí ọkọ̀ tí ń kó àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ síléèwé àti àwọn olùkọ́ wọn nílùú Èkóró Èkìtì níbi ó jẹ́ pé wọ́n ti gbé jí àwọn akẹ́kọ̀ọ́ ọmọ ògo wẹrẹ bíi márùn-ún gbé lọ àti àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ bíi mẹ́rin tó ì mọ ẹni tó jẹ́ awakọ̀ tiwọn tí wọ́n sì taari wọn lọ sínú igbó kìjì kan tí ó jẹ́ pé kò sẹ́dá àlàyé kan báyìí tó mọ bẹ̀ wọ́n ní àwọn ajínigbé ọ̀hún àní lẹ́yìn ọ̀rẹ́ yìí ní wá ké sí àwọn mọ̀lẹ́bí ajínigbé ọ̀hún pé tọ́ bẹ́ẹ̀ bá fẹ́ ká yọ̀ǹda òmìnira fún àwọn èèyàn yín tí ń bẹ lábẹ́ ìgbèkùn tiwa o ẹ gbọ́dọ̀ fún wa ní ọgọ́rùn-ún náírà hundred million naira kó tó di pé àwọn yọ̀ǹda òmìnira fún wọn à ń lẹ́yìn ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ láàrin gbogbo wọn anáwá padà fẹnu kò sí fifteen million naira lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá àwọn tẹ́jẹ́ mọ̀lẹ́bí àwọn afurasí ọ̀hún wọ́n sọ̀rọ̀ wọ́n ní ìjẹ́ ẹ̀ mọ̀ pé ibi tí wọ́n ti padà lọ ìrìyọ̀ǹda ìtúsílẹ̀ fún àwọn ọmọ ọ̀hún náà ni agbègbè ọ̀wọ̀ sílùú ọ̀bà àkókó nípínlẹ̀ Ondo láwọn tí wọ́n jí gbé láti ìpínlẹ̀ Èkìtì à agogo méjì ku ọgbọ̀n ìṣẹ́jú lóru ọ̀gànjọ́ lọ́jọ́ àìkú náà ní ẹjọ́ ń da òmìnira fún wọn. àwọn ni ẹ wò ó àwọn kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ kó tó di pé wọ́n á gbà o wọ́n láwọn kó fifteen million naira lọ kódà àwọn kó ohun tí wọ́n pè ní fried rice iṣẹ́ ti mọ̀ ráìsì tàǹdín wọ́n kó lọ wọ́n ní àti tramadol àti ọ̀pọ̀lọpọ̀ àwọn drinks kọ̀ọ̀kan energy drinks tí wọ́n ń fúnni lágbára dáadáa ni wọ́n kó lọ kán tó lè yọ̀ǹda òmìnira fún àwọn ọmọ ọ̀hún kọ́lọ̀ ìlédùà kó mọ̀ gbà wá ẹ lọ́ọ́ rèé kà á nínú ìwé ìròyìn Daily Trust fún ti àárọ̀ yìí. alright ìròyìn tẹ́lẹ̀ inú ìwé ìròyìn Daily Trust náà ni mo sì ti mú ṣùgbọ́n kó tó di wípé mo fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ torí pé ó sọ pé oyè balógun kì í ṣe oyè téèyàn kàn jẹ tí mò ń jókòó tógun bá fẹ́ wọ̀ ló ń ṣe ni ó yẹ kó ṣígun sí ìlú wọn ní pé ààrẹ ọ̀nà kakanfò lẹ̀ Yorùbá kí ni tí ń wò tógun ìjínigbé fi ń gògò lápá gúúsù oòrùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà kó tó di pé a tẹ̀síwájú ẹja sáré dókè lọ láàrin ìṣẹ́jú kan à ń padà bọ̀. New York nílùú ńlá tó tóbi jù nílẹ̀ Amẹ́ríkà kódà iye ènìyàn tó wà níbẹ̀ ló fi ìdá méjì ju ti ìlú Los Angeles lọ ó jẹ́ ibùdó fún oríṣiríṣi àṣà ìgbafẹ́ iṣẹ́ ọnà ìmọ̀ ẹ̀rọ òṣèlú ẹ̀kọ́ ọrọ̀ ajé kódà tó fi máa rẹ́ ìdárayá New York yìí ló gbàlejò ọ̀pọ̀lọpọ̀ olùdókòwò kárí ayé tó sì fẹsẹ̀ múlẹ̀ gidi gan ni ìdí nìyí tí àwọn kan fi máa ń pè é ní olú ìlú orílẹ̀-èdè àgbáyé ohun ìdámọ̀ tó gbajú-gbajà jù ní New York ní ère òmìnira Statue of Liberty Liberty eléyìí tó ń ṣàfihàn bí ìlú náà ṣe fàyè gba onílé àtàlejò bẹ́ẹ̀ sì ni afárá Brooklyn kò lẹ́gbẹ́ ó kéré tán ẹgbẹ̀rin ni oríṣi èdè tí wọ́n ń sọ ní New York èyí ló sì fa bí wọ́n ṣe máa ń sọ pé gbogbo èdè àgbáyé ló pé sílùú New York ní nǹkan ọdún 1624 ni àwọn èèyàn ẹ̀yà Dutch tẹ̀dó sí ibi tó ń jẹ́ New York báyìí Amsterdam ni wọ́n ń pè é tẹ́lẹ̀ nígbà náà àmọ́ lọ́dún 1664 ni wọ́n yí padà sí New York lẹ́yìn tí ọba King Charles kejì ti ilẹ̀ gẹ̀ẹ́sì fún arákùnrin rẹ̀ ní ilẹ̀ ìyẹn Duke of York láti ọdún 1785 ló ti wá di olú ìlú ilẹ̀ Amẹ́ríkà títí di òní olónìí ó jẹ́ ìlú ńlá tó kún fún ọ̀pọ̀ iṣẹ́ ọnà àti ibùdó iṣẹ́ àtinúdá oríṣiríṣi fún gbogbo ìran ọmọnìyàn ìlú New York lórílẹ̀-èdè Amẹ́ríkà. bá jáde mọ̀rìnwó la kọ́kọ́ rí owó gẹ́gẹ́ ní síwájú ìjó ẹsẹ̀ katakata ní síwájú rìn bẹ́ẹ̀ bá ti ń gbúrò wa a tún ti dé náà nù ẹ káàbọ̀ sórí ètò Owambe Unlimited pẹ̀lú èmi ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín Suliat tẹ́túmọ̀ sí mo rẹ́ ni kejì ẹ lè pè mí ní sùsù tó bá wẹ lómi a sọ pé ìyálòdì àríyá gbogbo orúkọ tẹ́ ẹ bá pè mí kò sí èyí tí mi ò ní jẹ yín ẹ farabalẹ̀ kẹ́ ẹ máa gbádùn ètò Owambe Unlimited lórí ìkànnì Western Spring Television ní ìkànnì one nine zero ibẹ̀ ni Owambe Unlimited ń bọ̀ wá ẹ fàpùrẹ̀ tẹ̀dí kẹ́ ẹ máa gbádùn ètò àríyá wa. mo ń sọ fún yín pé ẹ máa wo Owambe Unlimited lórí West Western Spring Television. Abuja ni olú ìlú orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún 1991 ni wọ́n gbé ibùjókòó agbára Nàìjíríà kúrò nílùú Èkó lọ sílùú Àbújá lásìkò ìṣèjọba ológun ọ̀gágun fẹ̀yìntì Ibrahim Babangida ìlú Àbújá ni ìlú kẹjọ tí èrò pọ̀ sí jùlọ nílẹ̀ Nàìjíríà ó sì jẹ́ ìlú olódi tó wà ní àárín gbùngbùn gbogbo àwọn iléeṣẹ́ àti àjọ ìjọba kọ̀ọ̀kan ló ní olú ọ́fíìsì wọn nílùú Àbújá gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ibẹ̀ gan náà ní ibùjókòó agbára ìṣàkóso ilẹ̀ nàìjíríà lọ́dún two thousand and three ní àjọ commonwealth gbé ìpàdé wọn wá síbẹ̀ bẹ́ẹ̀ sì ni àjọ olókoòwò nílẹ̀ adúláwọ̀ ṣe lọ́dún twenty fourteen kódà lọ́dún twenty sixteen àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọmọdé ìyẹn unesco gbà á gẹ́gẹ́ bí ibùdó ìkẹ́kọ̀ọ́ wọn díẹ̀ lára àwọn ibùdó tó gbajúgbajà nílùú àbújá ni àpáta agbára aso rock ilé aṣòfin àpapọ̀ ilé aṣojúṣòfin ilẹ̀ yìí àpáta zuma rock millennium park báńkì àpapọ̀ ilẹ̀ nàìjíríà cbn cbn mọ́ṣáláṣí àpapọ̀ àti ibùdó ilé ìjọsìn àpapọ̀ àwọn kìrìsìtẹ́nì ẹkùn ìdìbò mẹ́fà ló wà nílùú àbújá àbàjì buhari gwagwalada kùjé kwali àti abuja municipal kílìṣì tó jẹ́ ohun ìpanu tí wọ́n fi ẹran pèsè ló jẹ́ oúnjẹ tó wọ́pọ̀ tí gbogbo èèyàn sì nífẹ̀ẹ́ sí nílùú Àbújá ó jẹ́ ibùdó ìsinmi fún ọ̀pọ̀ àwọn arìnrìn-àjò láti ẹkùn kọ̀ọ̀kan nílẹ̀ Nàìjíríà nítorí pé àárín gbùngbùn ló wà ìlú Àbújá rèé o ibùdó agbára ìṣàkóso ilẹ̀ Nàìjíríà ògo ilẹ̀ adúláwọ̀. tún kí yín ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn ẹ̀yin náà ti mọ̀ tiwa ké àwọn ìròyìn tá a bá fà lé lọ́wọ́ báwo bá tí ìyẹ́ ogbó rẹ̀ kalẹ̀ tán àyọ̀ǹda yín o a kì í kó lórí àtẹ ètò yìí hmm. fún yín o ká tún mọ̀ tẹ̀wọ́wájú lápò ọ̀dọ̀ tiwa ní àyín. mo ti sọ fún yín lẹ́ẹ̀kan mo fi ìròyìn kan ha yín lọ́wọ́ lẹ́ẹ̀kan pé kẹ́ ẹ bá mú n gbà á kí n wá ṣe àtúpalẹ̀ rẹ̀ ní fún Daily Trust òun ló ti jáde ẹgbẹ́ àwọn kan lórílẹ̀‐èdè nàìjíríà ìyẹn oòdùà youth coalition tí ó jẹ́ àgbáríjọpọ̀ àwọn ọ̀dọ́ tọ́jọ́ mọ́lẹ̀ oòdùà wọ́n ti ta ààbò wọ́n ti ta ẹni tí ó jẹ́ ààrẹ ààrẹ ilẹ̀ yorùbá ibà gani adams wọ́n ta láyà wọ́n ní àkúkú ìjòyè sàn ju ẹnu mi ò kálò lọ wọ́n nígbà wọ́n bá fi ìyàn jẹ ààrẹ ọ̀nà kakanfò tilẹ̀ yorùbá tógun sì ń wọlé a jẹ́ pé bí ìgbà ọrùn adé orí àti tó mófi sí ọrùn ẹsẹ̀ ọrùn ọwọ́ rẹ̀ wọ́n ní bí gbà pé ọkàn fi ń jẹ́ okọ̀ lásán ni wọ́n ní ẹni tí wọ́n bá pè ní balógun tí ogun bá fẹ́ jà lú tí ò bá lè ṣígun lòdì sí ìlú tó fẹ́ fogun jà wọ́n wọ́n ní bí gbà pé òun mọ tó ń sọ ni o ọ̀rọ̀ yìí ló wáyé lẹ́yìn ìgbà tí àwọn ajínigbé ti ń wáṣẹ́ paalẹ̀ Yorùbá náà pàápàá jùlọ wọ́n ti ń sọṣẹ́ wọ́n sì ń sọ̀rọ̀ bí agbọ́n ní apá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ò bá gbàgbé lọ́sẹ̀ tó kọjá wọ́n pa pásítọ̀ kan sínú oko rẹ̀ jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ níbi tí wọ́n tuntun fi oko rẹ̀ fún àwọn màálù jẹ bákan náà ní ìpínlẹ̀ Èkìtì ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀tọ̀ọ̀tọ̀ méjì ló ṣẹlẹ̀ níbẹ̀ o níbi tí wọ́n ti pa àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ méjì tó jẹ́ pé Ọlọ́run ló pa kó orí adé ẹlẹ́ẹ̀kẹta yọ bákan náà àwọn akẹ́kọ̀ọ́ iléèwé kan àti àwọn olùkọ́ àti dírẹ́bà tí wọ́n jí gbé tó fi má àwọn míì àwọn míì náà tó bọ́ sọ́wọ́ ajínigbé èyí ló wá fà á tí àwọn ọ̀dọ́ ilẹ̀ oòdùà kan fi ń ké gbàjarè pé ààrẹ ọ̀nà kákàǹfò ìlẹ̀kẹ̀ ọrùn rẹ bí ìgbà pógi lásán ló fi ń ṣe o ojúṣe rẹ gangan ò mọ̀ pé tó yẹ kó o fi dáàbò bo lẹ̀ yorùbá ni wọ́n lẹ́ni tí wọ́n bá pè láàrẹ ọ̀nà kákàǹfò lẹ̀ yorùbá agbára ń bẹ lọ́wọ́ rẹ̀ láti dóòlà àwọn èèyàn tó ń ṣèjọba lé lórí wọ́n ní wọn kàn pé ọbẹ̀ o wọ́n ní wo wo àwọn tó ti ń jẹ́ bọ̀ gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ó nípa tí wọ́n ń kó lórí ètò ààbò ilẹ̀ yorùbá nítorí náà lọ dẹ́kun mọ́kànmọ́ fi ó kọ wa gba sáà káàkiri o ariwo kọ́ o máa sọ̀rọ̀ gbégbèsè tó bá nítumọ̀ ní tìmọ́bọ̀n ṣòṣèlú nǹkan ò ṣẹnuure nílẹ̀ yorùbá mọ̀jẹ̀ kógun ọjà lu o àwọn ọ̀dọ́ tó jẹ́ ti ẹ̀yà alẹ́ oòdùà náà fòun léde rẹ̀. ó dáa tó bá rí bẹ́ẹ̀ kémi náà kí n tún gbéra mi rìnrìn àjò kí n kọjá lọ sórí ìròyìn tó ní ṣe pẹ̀lú ti ìròyìn ìrọ̀lẹ́ ayé lágbọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà mo tún wà yìí bí ayọ̀ ohun ẹ̀rín náà ní jáde látẹnu àwọn aráàlú látàrí bí àwọn tí wọ́n jí gbé lọ nípínlẹ̀ Kwara bí wọ́n ṣe gba òmìnira kúrò lábẹ́ ìgbèkùn àwọn ajínigbé ẹjá jọ kọjá lọ sínú wèrè Daily Trust fún tàárọ̀ tòní wọ́n pe àwọn ìyàwó orí adé kan lè tó jẹ́ ọba olúkòrò tìlú kòrò èkìtì olúkòrò tìlú kòrò níjọba ìbílẹ̀ èkìtì nípínlẹ̀ kwara èyàn ni ìyàwó rẹ̀ tá a mọ̀ sí olórí ìyábọ̀ àrẹ̀mọ́ àti ọmọ kan tó jẹ́ wípé wọ́n sọ di ọmọ tiwọn èyàn ni adopted daughter tó kọ tẹ̀ ń jẹ́ Fẹ́rànmi náà ni wọ́n mọ̀ ti dóòlà ẹ̀mí wọn kó lábẹ́ ìgbèkùn àwọn ajínigbé báyìí gẹ́gẹ́ bí ìròyìn ti wé wọ́n ní àwọn èèyàn náà ló jẹ́ kí wọ́n gba òmìnira kó lábẹ́ ìgbèkùn àwọn ajínigbé o lóru àná tí ń ṣe ọjọ́ ajé ń dédé agogo mọ́kànlá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tán sì gúnlẹ̀ sílùú koro lóru ọ̀gànjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò náà ní abáwọn kó wọ́ọ̀rìn wá látàrí pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ọ̀hún wọ́n ya bo inú igbó kejì náà láti lọ́ọ́ rí ṣe àkọlù sí àwọn ajínigbé ọ̀hún a nínú náà ló jẹ́ pẹ́tẹ́gbé da ìbọn bora wọn wọ́n ní àmọ́ kó tó di pé wọ́n lọ bẹ̀ wọ́n ní àwọn ajínigbé ọ̀hún ni a ti kọ́ sọ pé àwọn ò máa gba forty million naira ogójì million naira kan tó lè yọ̀ǹda àwọn méjèèjì kúrò lábẹ́ ìgbèkùn wọn àmọ́ lẹ́yìn ọ̀rọ̀ àjọsọ ẹnu mi àgò hundred million naira náà làwọn kò gbà tẹ́lẹ̀ àmọ́ lẹ́yìn ọ̀rọ̀ àjọsọ láàrin wọn àti Fikuluku náà bá gé e wálẹ̀ sí forty million naira ọ̀rọ̀ kan wá ń jẹyọ níbi tí àwọn èèyàn tí wọ́n wò pé tọ̀ nínú ọ̀rọ̀ tí aṣíwájú tìlú Koro olóyè Ayọ̀bọ́lá Samuel tó sọ wọ́n sọ̀rọ̀ ń bẹ̀ pé ṣáwọn ti san owó ọ̀hún fún àwọn ajínigbé kó tó di pé àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ rè dóòlà ẹ̀mí àwọn tí ń bẹ lábẹ́ ìgbèkùn wọn ni àbí wọn tiẹ̀ tí ìgbà tẹ́lẹ̀ torí àwọn èèyàn ní bó bá jẹ́ pé wọ́n ti san owó ọ̀hún tẹ́lẹ̀ kó tó pọ́n gbègbèsẹ̀ ni ó túmọ̀ sí pé ejò tẹ́ ń wò wọ́n o lọ́wọ́ nú dáadáa torí bí ìbá ṣe pé ejò lọ́wọ́ nú bóun náà ṣe yọ̀ǹda kí àwọn ajínigbé kan gbowó ìtọ́nà owó ìtúsílẹ̀ lọ́wọ́ tiwọn tán owó ránṣọ́ọ̀mù forty million naira hmm. kó tó di pọ́n lọ́ọ́ rè dóòlà ẹ̀mí àwọn ọmọ àwọn àtìyàwó kúrò lábẹ́ ìgbèkùn àwọn ajínigbé hmm. ẹ wo ìròyìn bẹ́ẹ̀ ẹ lọ́ọ́ rèé kà á nínú ìwé Daily Trust fún tàárọ̀ tòní. ààyè gbà wọ́n wọ́n tó gba fried rice hmm. lọ́wọ́ àti àwọn oògùn márale kí wọ́n fẹ́ẹ́ máa lò fún. kọ́lọ́n ṣàánú ni. lórílẹ̀‐èdè ìtọ́lọ́ba tó níjòyè hmm. táwọn ajínigbé sì fẹ́ sọra wọn di ọba ẹ dákun ẹ̀yin ìjọba aráàlú ń pariwo pé ká wá nǹkan ṣe sí ọlọ́run yóò sì ràn wá lọ ọlọ́run fúnra ara rẹ̀ yóò jà fún mẹ̀kúnnù o. nínú ìwé ìròyìn punch òní mo ti fẹ́ mi lè jáde mi ń wá ní fẹ́rẹ́ ń jógi nítorí àkókò wa wọ́n ní ìfòyà ti ń wáyé o ní àwọn apá kan ní ìpínlẹ̀ èkó lórí ẹ̀sùn wípé ọ̀dà pé gbà pé epo fẹ́ wọ́n sí i ní àwọn agbègbè kan bíi ìkòròdú ìkẹjà àtàwọn ibòmíì wọ́n ní í ṣe ní ọ̀pọ̀lọpọ̀ tí wọn sì rí epo rà látàrí bí ìfòyà tó ti ń bẹ pé níṣe lèpo fẹ́ wọn àwọn ènìyàn wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ìwé ìròyìn punch sì gbé pé ìṣèjọba tó ń lọ lọ́wọ́ igan kí laraàlú fẹ́ jàǹfààní epo wọn oúnjẹ wọn wọ́n ní gbogbo nǹkan lọ́wọ́n bẹ́ẹ̀ náà sọ wípé ìjọba àkọ́kọ́ orílẹ̀-èdè nàìjíríà kọ́ yìí o pọ́n míì ti ń ṣe tí wọ́n sì ń jẹ àǹfààní rẹ̀ pé títà náà gan táwọn èèyàn ń sọ pé le kò le tó báyìí o kí ìjọba kọ́ dákun kó ṣèrànwọ́ faraàlú ìgbésẹ̀ tán bá lè gbé lórí rẹ̀ ẹ ṣeun ṣeun bẹ́ẹ̀ ṣe ń gbọ́ bá a ṣe mọ ní ọ̀dọ̀ tèmi nù sótúnkù membros. ó dà eléyìí ti ṣe ń bẹ ní àyín bí ìgbà kó fẹ́ wá láti àgbọn ohun tó ní ṣe pẹ̀lú ti eré ìdárayá ni àmọ́ kan ti ìjọba àpapọ̀ ìjọba àpapọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n pagi àrẹwà fún àwọn ọmọ èdè nàìjíríà tí wọ́n fi ilẹ̀ south africa ṣe ibùgbé wọ́n ní ẹ o ẹjá jọ fi àyè gba àlàáfíà nítorí ìfẹsẹ̀wọnsẹ̀ tí kò sí mẹsẹ̀ yọ lọ́la òde yìí láàrin ilẹ̀ South Africa àti orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní sẹ́ ẹran tí ń tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí nígbà kan débi wípé à ń dáná sun dúkìá ara wa káàkiri ni o ẹ má jẹ́ kírú rẹ̀ ẹ má jẹ́ tún wáyé nítorí ìfẹsẹ̀wọnsẹ̀ ẹ fàyè gba àlàáfíà gbogbo bí Yorùbá wù ó bá ti já sí àwọn náà máa fi àsìkò yìí máa pagi àrọwà fún àwọn èèyàn wa kódà kì í ṣe ilẹ̀ South Africa nìkan mú ìwà àfọlábí hmm. mo fẹ́ kọ́ ọmọ pé lólẹ́èdè tá a gbé wàyé hmm. tá a bá ń bẹ́ ń bí gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan bẹ tẹ́ pé ẹni tí wọ́n gbójúlé náà ni wípé tọ́ ìdíje tí ó wáyé yìí o mo ṣe tán láti ṣe kéne ẹ dákun ẹ má jẹ́ kí wàhálà ò wálé níbi tí ibi tá a bá ti wà ẹja hmm. fi àyè gba àlàáfíà ó ti ẹ̀jẹ̀ pọ́njẹ̀ tí wàá jẹ́ wọn lé ìkànnẹ́ pé kí òsì mẹ̀kú mọ́ kópa báyìí ìròyìn ti wá bá èèyàn kò sí ṣòro ọlọ́run yóò mọ̀ ṣàánú ẹgbẹ́ lọ kópa eré ìrọ̀lọ́gba bọ́ọ̀lù kéke ìròyìn mọ̀mọ́ ká ìròyìn mọ̀mọ́ ká tó bá lè jẹ́ bọ́ọ̀lù mm. iná ń sọ̀rọ̀ nípa rẹ̀ kì í ṣe bọ́ọ̀lù torí pápá arú ètò nsàn. bọ́ọ̀lù èwo ló wá mọ̀ ń gbá onírúurú pápá tí ọlọ́mọ ọmọ tó dálé onírúurú pápá tèmi tí mo ń gbá bọ́ọ̀lù tí wọ́n ti gbá bọ́ọ̀lù tí àwa máa ń lúwẹ̀ ń tiwa ni. ok bí wọ́n ti sọnù ẹ wo ẹ ṣe ń ṣeun bí ẹ ṣe ń wò wá tẹ̀sìn bá wa dá sí i ìkànnì yìí Western Spring Television ẹ láǹfààní láti mọ bá wa gbọ́ ní gbogbo gbà bá a bá ti ń kó lórí ètò ètò yòókù yóò mọ̀ tẹ̀léra wọn lórúkọ gbogbo àwọn tá a jọ ṣiṣẹ́ tó jẹ́ amójú ẹ̀rọ tó ń jẹ́ kẹ́ ẹ mọ́ rí wa òtẹ́ sì fi ń gbọ́ wa àdúpẹ́ púpọ̀ fún àjọṣepọ̀ wa tó mú àṣeyọrí lọ́wọ́ Múyìwá Afọlábí lórúkọ tèmi ọ̀la látún máa pàdé láago mọ́kànlá lórí ètò tá a pè ní atótó arére. ni fún Ọlọ́run pa àti bẹ̀rẹ̀ láyọ̀ àti àlàáfíà lọ́nà tí ń ṣe ọjọ́rú nẹ́tùmọ̀ àpàdé àwọn ojúgbà wa lórí ìkànnì yìí ní dédé aago mọ́kànlá òwúrọ̀ hmm. kó tó wá dìgbà náà ń kọ́ olúwa ṣeun ọ̀làjọ́ ni ní kí wa tí sì ń dágbére pé ṣàkànlá àmọ̀ yọ a ò kú.